Thank you. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ومن من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأحام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 شهر مبارك أتانا ودخل علينا ضيفا كريما مباركا عزيزا ودخل علينا ضيفا ذا حرمة هذا الضيف ما من مسلم إلا ويشتاق إلى استضافته أما من أحد منا إلا ويعد له عدته ويأخذ بأهبته ليستضيف هذا الشهر المبارك شهر الرحمة شهر الغفران شهر العطاء بماذا نستضيفه لا نستضيفه بتقديم طعام وشراب له ولا بتهيئة وتجهيز الغذاء له إنما نستضيفه بالإكثار من الطاعات وفعل الخيرات والقربات من تلاوة القرآن وكفكفة الدموع عن الأرامل والأيتام والإحسان إلى ذوي الحاجات والسعي في قضاء حوائجهم وتقديم المساعدة على قدر الوسع والطاقة لمن تطلب منا ذلك والسعي الحفيظ إلى تفريج القربات عن المسلمين ورفع من شأن الخصيص من أمورهم ومشاركتهم فيما يحل بهم من الأسى ومواساتهم فيما يحزنهم ويدخل عليهم الهم والغم هذا هو الذي يحتاج إلينا هذا الذي يحتاجه إلينا يحتاجه منا ويتطلبه هذا الشهر المبارك وهذا الضيف الكريم فلذلك ينادي مناد في هذا الشهر المبارك بعد أن دخل يا يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر إنه الشهر الذي يبقى بيننا ضيفا كريما عزيزا يقيم بين يقيم لدينا أيام معدودات ثلاثين ثلاثين يوما أو تسعة وعشرين يوما فإن هذه الأيام التي يقيمها هذا الضيف الكريم عندنا ليست كثيرة وليست الأيام التي لا نطيق فيها إحسان, إحسان استدافته ولا تقديم ما يحق له منا من العطاء المادي, المادي والمعنوي لين دتياتي تاسي شهادة الله بس تشهادة صلى الله سبحانه وتعالى لين بتايو كلمة الشهادة tàjẹ́rì pé ọlọ́run bàbá kan ṣoṣo ni ọba tí ò lórogún níbi àwọn aṣẹ́ àṣẹ rẹ̀ rùbùbíyà rẹ̀ ọba tí ò lórogún níbi olóhíyà rẹ̀ àwọn ọgbọ̀nà tá fi ń jọ́sìn fún ọba tí ò lórogún níbi àwọn orúkọ rẹ̀ tó rẹwà tó dáa ọba tí ò lórogún níbi àwọn ìròyìn rẹ̀ tó ga àfilẹ́yìn bàtí akúnjẹ́ ṣe jẹ́rìí pé anẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ẹrú rẹ̀ ni kìí sọmọ kìí ṣẹbí fọlọ́n gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan kò ṣe jẹ́ bí ẹrú àgbẹ́ bí ẹnìkan kò ṣe jẹ́ bí ọmọ fún ọlọ́run bá náà nábì tó ṣíwájú ẹ̀ aléhìmọ̀sálàmù ajímáyé òjíṣẹ́ rẹ̀ sì ló jẹ́ tí ọlọ́run ti ṣe ànábì dẹ̀yìn àti òjíṣẹ́ dẹ̀yìn fún ọgbà àwọn òjíṣẹ́ tó ṣíwájú àtàwọn nábì tó ṣíwájú aléhìmọ̀sálàmù ajímáyé ẹni tí ọlọ́run bá mà ní ẹni tó mànà ẹni tí ọlọ́ba ti nùkọ̀ sẹ́ni tí ó lè fọ̀nà mọ́. àtìlẹ́yìn dàtí aka àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tí ànábì máa ń kà sallallahu àtànábì fúnpẹ́pù hájà tí a ṣe yìí mo pẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí ẹ̀yin ọmọ ìyá mi àti olólùfẹ́ mi nínú ẹ̀sìn Islam oṣù táwa yóò sọ Ramadan ni ọwọlé bá wa lálejò àlejò alápọ̀nlé tó ní ọ̀wọ̀ àlejò tó ní albarka tó jẹ́ pé sí èyíkéyìí inú wa àdíká máa jẹ̀rá jẹ ikú wọn fẹ́ gba àlejò náà a ní rínú mùsùlùmí máa jẹ ikú wọn fẹ́ kí wọn wọn ilé wọn kálukú náà wọn kọ̀ wá oúnjẹ mímu lọ́dọ̀ wa kọ́lá kọ̀ wá nǹkan tí ìka mí nǹkan tá a máa ń ṣe àlejò nínú nǹkan tí a bá sábà títọ́fẹ́ lọ́dọ̀ wa òun náà ni ká tún tẹ̀lé ọlọ́run bá sí ká pọ̀ lẹ́yìn tí ó ní ẹ̀sìn tẹ̀lé tọ́lọ́run bá sí bẹ́ẹ̀ ni ká tún máa ṣe oríṣiríṣi dáadáa dáadáa tó jọ́ra yẹn dáadáa tí ó jẹ́ súnà tó jẹ́ tí ẹ sọ̀nà tẹ́kùtà bá ṣe á sì máa lékún nípò lọ́dọ̀ ọlọ́run bá ní subhanahu wa ta'ala

kátún pọ̀ sí kájújọ́ máa pọ̀ sí kájúkọ́ máa pọ̀ sí kájúkọ́ máa pọ̀ sí ẹ̀pẹ̀ tilawatul Qur'an ká máa kí al-Qur'an èyàn parí Qur'an lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ kó gbìyànjú kó parí méjì èyàn parí méjì kó gbìyànjú kó parí mẹ́ta èyàn parí mẹ́ta kó gbìyànjú kó parí mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nínú tábì tí àlejò yín wá lọ́dọ̀ wa tí wọ́n fẹ́ ká ti gbà wọ́n ní àlejò òun náà ni kí ààrẹ amòrukàn lẹ́kún bẹ́ẹ̀ ni àwọn kó kárẹ̀ wọn lẹ́kún pẹ̀lú ọdún tánà bá ṣe fún wa dáadáa ní owó ní dúkìá níwọ̀n bàbá bá ṣe ní agbára mọ̀ ta bá ń látọ̀dára wa ká ṣe bá ti ládàá mọ̀ bàbá ní ta bá ládàá àti ṣe wá títọ̀ àti ṣe wá àti ṣe sáàyò àti wá àti wá lọ́dẹ̀ tó ní fún wa ká ṣe bẹ́ẹ̀ torí pé ta bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ó ṣe nígbàtẹ́kọ́ ṣe tó tọ́lá àbáni àti ẹni tí ó bá tó ṣe sábàbí tí wọ́n fi rí nǹkan tí ó yẹ kí wọ́n rí lọ́dẹ̀ tó ṣe òun kálukú náà dáadáa lè má tábàtà fi sahih fi sahih imam muslim rahimahullah min qawlihi sallallahu alaihi wasallam man dalla ala khairin falahu ajru fa'ilih torí pé ànábì sọ fún anú hadith tí àmì ọba tọ́ka ọmọ ìyá rẹ̀ sí dáadáa pé dáadáa ní ṣe dáadáa ọ̀làjánà ní tọ́ ọ̀rìn pẹ̀lú dúkìá ní pẹ̀lú nǹkan mi ni fàlàhù ajúrú fàlàhù mẹ́tò ajúrú fàáìlì òun náà ti nírú ẹ̀san tí ẹn tó ṣe ó ní lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni àlejò yìí oṣù yìí inú tí wọ́n lọ́dọ̀ wa gbogbo tí ó pé ọ̀nà táwọn fi ṣe sọ́wọ́ àbí tí a fi gbé ìbànújẹ́ kò tí ìbànújẹ́ bá nínú mùsùlùmí ẹni tó yẹ pé àìsí owó ni o àìsí owó ní ìbànújẹ́ ẹni tó yẹ pé àárẹ̀ ni ìbànújẹ́ tiẹ̀ èyí tó yẹ pé èyíkéyìí tí máa bá ànújẹ́ tá a bá lè sábà láti ká gbé ní ìbànújẹ́ nǹkó ní ohun tí oṣù yìí wọ́n lọ́dọ̀ wà lóhun tí àlejò yìí wọ́n lọ́dọ̀ wà nìyẹn bẹ́ẹ̀ náà nínú ka tí ó tóbi jù tí ó tí oṣù yẹn wọ́n lọ́dọ̀ wá kájú tó fẹ́ kájú gbà wọ́n ní àlejò òun ni ká tún ṣe dáadáa sí àwọn òbí al-ihsan lil walidayn الإحسان إلى الوالدين وإذ أخذنا ميثاقكم وإذ أخذنا ميثاقكم آه، وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم وإذ أخذنا ميثاقكم وقل وإذ أخذنا ميثاق وإذ أخذنا ميثاقكم لا تعبدون إلا الله وبالوالدين إحسانا إن شاء الله inú adé tó náà ń ta lọ́dà àwọn tó ṣíwájú wa tó sì ta lọ́dà tiwa náà òun náà ni nítorí àti ìkejì kásì dáadáa sáwọn òbí bẹ́ẹ̀ ni ọlọ́run sọ́rọ́tù sọ́rọ́tù nìsà wà abdullahi wà látò ṣekú bí i ṣe yáwọn wà bí lówà lèdè ní ìsànà kásì sí ọlọ́run ọba lóhùn nìkan ká má dà pẹ́ńkù mọ́ ọlọ́run ọba nítorí ìkejì náà wà kọ́dọ̀ rabbuka allá إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال الصنفات الإسرائيل يا والله أبا كان كاسم كما سين كمين كاسم أبا كان كما والله أبا كاشي شدا دا كاشي دا سامو بيوا مجيجي ọ̀kan níbẹ̀ láyé nu ọjọ́ ìyá ni ká sí si sí méjèèjì ní ìdílá yìí ní ká sí dáadáa sí wọn èyí tọ́lọ̀ bá ní kó dàgbà lọ́dọ̀ wa kó dàgbà lọ́dọ̀ tẹ́ pé ń gbọ́dọ̀ wa ni o àbí gbé fi ń gbé ni o tẹ́ pé ọlọ́run kí ọ dàgbà kó darúgbó ká sí sí wọn ká mà pé wọn bùkátà sí dáadáa ju bí wọn ṣe wà lọ kí àjọ tó dé torí pé àwọn irun tí wọ́n fẹ́ gbọ́ orí ẹgbẹ́ àti ìdààmú lórí rẹ̀ ń tàtọ́ wa kéke ìwọ náà kò ti prepare rẹ̀ kalẹ̀ fún un má jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ kọ́ tó ṣe tí wọ́n fẹ́ fún wa kó fi òdà tí wọ́n náà wà kéke sí pé ó tí ì sọ̀rọ̀ ẹkún lọ́gà rẹ ẹkún lọ́gà subhanallah albuka huwa lọ́gà kàlá tí kò ń tàtọ́ àbẹ̀rù

tí bàbá wa ti máa pẹ́ wọ bùkátà sí nǹkan báyìí yóò ti ra wọlé kó tó sọ pé tó fẹ́ nì wọ́n sọ pé pé nǹkan yìí ń ba ọmọ òun jẹ́ lọ́kùnrin lóbìnrin tó bá tọ́jú pé nǹkan tí ó tọ́ ni ò tí èsì kan tí ò tọ́ ni ṣẹ̀rí ọlọ́run ọba ìwọ náà mọ́ wá ní fílì yẹn nígbà tí wọ́n bá ti ń dàgbà irú tí máa ń wo àwa náà àwa tá a ti dàgbà bí àwọn obìnrin á ṣe dàgbà báwọn obìnrin á ṣe dàgbà ìdẹ́ náà ni máa ń wo àwọn náà لا بد من من تلبية حاجاتهم وتوفير رغباتهم dájá ní fún wa lóòdùn tí a bá rẹ́ ká máa ṣe ká máa ṣe fún wa lọ́gbọ̀n tí a bá takò tọ̀rọ ọlọ́run àti tànàbí sọ́lọ́sọ́lọ́ oṣù yìí nínú oṣù tí ọjọ́ pé ní láti gbàlejò rẹ̀ ni pé ká tún lékún dáadáa fún àwọn òbí wa níta bá ti ń ṣe dáadáa tádà kájẹ́ púpọ̀ níta àti máa ṣe kájìyànjú àti máa tí ọ̀tá kọ̀ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ nípa Muhammad sallallahu alaihi wasallam torí pé tí ń jẹ́ dáadáa tẹ́lẹ̀ òun náà ni tí ọba kọ̀ọ̀rọ̀ ọlọ́run ọba mu subhanahu wa ta'ala wa ta'ala kasmu bẹ́ẹ̀ ni tọ́ba bá súnmọ́ anábì rẹ̀ mu sallallahu alaihi wasallam fi ẹ̀sìn rán sallallahu ase hìdáyà ẹni tó kato nù kátọ́ka ọ̀nà tó tọ́ sí ẹni tó ti nù irshad alha'ir fi amri atentin ń dàmú dàbò bi alama yure kátọ́ sọ́nà wa ta'lim al jahid ni kí akko en tioma tioma tí e tó ẹ̀kọ́ mọ̀ kakọ ní esi bal hadha min ajal alqurbat allati yataqarrabu biha ila Allah subhanahu wa ta'ala fi hadha ash-shahr eléyìí gan ní nǹkan tó tóbi jù náà nǹkan tó tóbi jù tí a máa fi súnmọ́ ọlọ́run ọba nínú oṣù ọ̀wọ̀ yìí oṣù alápàdé yìí. ọgọ́rùn kọ́ rí nǹkan wọ̀nyí ọgọ́rùn tí a máa fi ń kọ́yàn lẹ́sí a máa fi ń kọ́yàn nínú tí èèyàn òun náà ni bayan akidati sahiha liman àjọ kan dáadáa tá anábì gbé wá sallallahu alaihi wasallam tó yẹ pé oní àkídà anábì Muhammad sallallahu alaihi wasallam kásàdà yẹ fẹ́ni tọ́nà ò ní kó ní tọ́ rẹ̀ wá wá látara pé bó ṣe kẹ́kọ̀ọ́ ni ibi tó ti kẹ́kọ̀ọ́ ni àbí látara environment environment ilé tó dé environment òbí tó gbọ́dọ̀ wọn àbí environment school àbí environment ilé kéwù náà tó di pé oríṣiríṣi environment níbẹ̀ wàlbíà to astafil insan bẹ́ẹ̀ dẹ̀ ni tí a ń pè ní bíà environment ìmọ̀ ńlá pa lórí ọmọ ènìyàn wa yata'athar biha kullu walidin kullu walidin bil bi'ati allati 'asha fiha aw wulida fiha bẹ́ẹ̀ ni gbogbo wà ní ọdún tí má bí a máa lórí pa lára rẹ̀ environment tí wọ́n bí sí àbí tó ń ṣẹ̀mí ń bẹ̀ ọ́ tà á lámà sí ìhà àbí tó ti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ environment ẹ máa ń lórí èèyàn púpọ̀ lára èèyàn púpọ̀ pàlìhàrà lẹ́yẹ̀lẹ́ nínú torí ẹlẹ́yìí wọ́n sọ pé al-insanu walidul bi'ah wal-insanu ibnu bi'ati èèyàn òun kálukú wa yóò máa jẹ́ ọmọ environment tí wọ́n bá bí sí àbí tó bá ṣẹ̀mí ń bẹ̀ àbí tó bá kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àbí tó bá débẹ̀ látara bẹ́ẹ̀ kí á gbìyànjú kí á jẹ́ pé inú tábí súnmọ́ náà ọba kásàrà yà àkídà dáadáa fẹ́yìn tí ọlọ́run bá ní kọ́ ní àǹfààní ẹ̀ ìbèlè ilmi sahih pẹ̀lú ìmọ̀ tí ó dọ́gba tó lálàáfíà wàlhẹ́kìmá àti pẹ̀lú wisdom والرفق àti pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàhánà àti farabalẹ̀. وعلى من ولي ذلك عدم استجال الثمرة وبيا تبع شلي ليكي ياتيكو ليكي يوشو especially ní oṣù táwà yìí tó oṣù ọ̀wọ̀ oṣù súnmọ́ náà ọba tí a ti máa súnmọ́ láwọn ọba jù dọ́ọ́dọ́ sọ́dọ̀ ẹ̀ka máa súnmọ́ láwọn ọba dọ́ọ́dọ́ sọ́dọ̀ ẹ̀ka máa fi ẹ̀ṣẹ̀ lẹ̀ dọ́ọ́dọ́ sọ́dọ̀ ẹ̀ka máa tẹ̀lé láwọn ọba ṣùgbọ́n oṣù yìí ó tún kan pa púpọ̀. wọn bẹ tí bá ń ṣe lè kọ́mọ kan jú pé òun tètè rí èṣù tó ń ṣe èṣù ìgbìyànjú òun. wọn a èèyàn àbá ìtètè gbà àbí ìṣe tìkọ̀tìkọ̀ àwọn èèyàn lórí dáadáa bá ń ha si láti bí àkídà dáadáa àbí dáadáa ìwà pọ́nlé ìtẹ̀lẹ́ náà nàlẹ́ ìbẹ̀rù sọ́lọ́ sọ́lá má jọ ó sọ má sọ ṣe má òní sọ̀rọ̀ ọlọ́run sọ máa ṣe ọlọ́run bá ní ọlọ́run bá ní fi wọ́n kí sọ̀ǹtì ẹ̀ ṣùgbọ́n o nítọ́kàn ni pé gẹ́gẹ́ bọ́lá sọ pé wà ń kí wọ́n ojúṣe ń tiẹ́ kó ojúṣe lọ́nà tó dáa nígbà mùsùlùmí àná Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n náà ti ní ikhlas lẹ́ẹ̀pẹ́ tó ń ṣe ṣètò ìtọ́lọ́ ọba oṣù yìí alátìpọ̀ níbi ogun kan wáyé alátìmọ̀ pé àlejò yìí àlejò ńlá tó wọlé tó wáyé tọ́jẹ́ pé ọgbọ̀n ọjọ́ àbí 29 ni ó lò yìí alátìmọ̀ yìí pé a nínú àwọn kan tí wọ́n lọ́dọ̀ wáyé بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد لا شك أن من الأمور التي تقربنا إلى الله الزلفى في هذا الشهر المبارك والتي نتقرب بها إلى الله سبحانه وتعالى والتي إذا فعلناه نترقى بها إلى أعلى الدرجات أو أسمى المقامات قد رب السماوات والأرضين تفطير الصائم قال النبي صلى الله عليه وسلم من فطر صائما فله مثل أجره kátùmọ̀ pé inú nǹkan tí ó tóbi táàrí súnmọ́ lọ́wọ́ bá ní oṣù yìí tó jẹ́ pé a sì máa lékún ní kò lọ́dọ̀ ọlọ́wọ́ bá òun náà ni ìfún aláàrẹ̀ ní tó fi ṣínú ìfún aláàrẹ̀ ní tó fi ṣínú ẹ̀san tí ń bẹ lórí ẹni pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fún èyíkéyà aláàrẹ̀ aláàrẹ̀ kan ni méjì ni mẹ́ta ni ó jù bẹ́ẹ̀ lọ́dọ̀ èèyàn ò ní láadáa irú tí aláàrẹ̀ ò ní jọ láẹ̀ ní dé láadáa tiẹ̀ lọ́wọ́ tó bá yẹ pé aláàrẹ̀ kan lè yẹn ládá láti fún ní tó lè ṣínú èyí ò ní ládá tí aláàrẹ̀ yóò ní ń jọ yẹn bóyá pé méjì bá ní yóò ní ládá yẹn méjì bóyá pé ládá mẹ́ta ẹ̀yà mẹ́ta ní ládá yẹn mẹ́ta ọ̀nà káwálà kí ni ìṣínú ìṣínú kò mí ni pé bóyá a àgbà tí wọ́n bá ní pẹ́rẹ́gì kan pẹ́rẹ́gì ráìsì kan àbí ẹ̀wà àbí pẹ́rẹ́gì ẹ̀wà kan kí n tó fún ẹni tí ń dàrú ìṣínú bí òjú támúrù gbà lọ támúrù omi mi kíni a ti pè níbi yogurt tábà ti lè fẹ́ láàrẹ̀ kan àti ṣílẹ̀ náà nù àwọn ń ṣe oúnjẹ míì rice ẹ̀wà àbí kàkàbáyì so oyún ti kó ní ìfẹ́ ó ti di àṣà tó bá rọrùn pé èèyàn fáwọn alára ní nǹkan báyìí tọ́mátì ṣínú támúrò ni omi ni èyàn ti ní ládàtà náà ti sọ pé ó ní pẹ̀lú òwò ọlọ́run ọba torí pé anábì sọ pé sallallahu alaihi wasallam man fattara sa'ima falahu mithlu inú tó zàkí àmà bí ṣínú òun náà ni támúrò كان النبي صلى الله عليه وسلم يفطر على تمرات يفطر, يفطر على رطبات فإن لم يجد فعلى تمرات فإن لم يجد حسى حسوات مما Ànábì sallallahu alaihi wasallam tí a máa ń ṣínú oní rútọ́p tamro tí ó ṣe tí ó rọ̀ yẹn wọ́n ń pè rútọ́p tánàbí àbá rí rútọ́p sallallahu alaihi wasallam yóò lò tam yóò jẹ́ ìtọ́ jẹ táǹpin tamro nàbí dùn wọ́n ń pè mí tí ó bá sí Ànábì hasa hasawati ni máa Ànábì ọ̀rọ̀ máa mú omi àmúṣẹ́nu àmọ́ṣẹ́nu tí ó fi ṣínú tó bá pín ènìyàn bá ní tó fálá rẹ̀ tó pẹ́ náà lọ fi ṣínú pàtì bá mẹ́rin ó ti ṣínú torí pé anábì sọkọ́ sọ́lọ́ sọ fí máa tábà tìrì sọ ihe ìdá àpàlà lẹ́rù mi hàúnà wà gbà nàhàrù mi hàúnà fàkọ̀tà fọ̀rọ̀ sọ́ọ̀ì tóòrùn bá fi lè wọ̀ tóòrùn bá fi lè wọ̀ òru ọ̀sán lọ òru dé àsìkò tí èyíkéyàn ti ń dà rẹ̀ tí ó ṣìnà ti tó nù kọ́dà bí ọ̀fẹ́ kábọ́nú gan ó ti wà nípa ẹni tó ṣìnà lórí jẹ́ pé èyí tẹ́ èyí nǹkan tí wọ́n máa ṣe lọ́sàn-án ààrẹ tó bá ṣe ààrẹ rẹ̀ bàjẹ́ ààrẹ ti tán ààrẹ ọjọ́ ti tán ayé ìdọ̀gọ́rọ̀ lè ṣàm látara bẹ́ẹ̀ èyí kí ìtàn bẹ́ẹ̀ fún aláàrẹ̀ ń lè ràn kábàáyì ó ti sílẹ̀ náà ó ti wọ́n hadith ẹ̀ máa ń pàtàkì sọ ẹ̀ máa fàlàwọ̀ ṣùgbọ́n ẹni tó bá kẹ́ tọ́mọ̀ lórí eléyìí nìkan torí pé ṣáàrù tara ẹ̀ àti dídọ́ ìfò wáyé ìyàlejò wáyé tí wọ́n lọ́dọ̀ wa wọ́n fẹ́ káṣe mùnáfásà àtàrànà náà muslimin jami'an ضيفا يطلب منا المنافسة أينا يسبق غيره وأينا يكون أكثر خيرا وقربة من غيره هو ثاني ثاني كنت يوتو بجو

wọ́n ti fi sámúrò sí ní tán tó fi mi sùn tán èyí tó bá di pé ọkí mẹ́gbẹ̀ tán ẹ̀rọ àjùkọ́ńbì kan àbí yóò jẹ́ ńlé yóò jẹ́ lé ńsọ ẹ̀sán rẹ yóò jẹ́ ń tẹ́ pọ́kàdé kí sámúrò nìkan ló gbé kalẹ̀ lọ. kọ́dà bọ́jà pé n títọ̀ àwọn ní ganan nù torí pé ọlọ́run sọ pé wàá máa ń tọ̀tọ̀ wá àkọ́yọ́rọ́ ń tọ̀tọ̀ àkọ́yọ́rọ́ là èyíkéyìí ẹni tí ọba ọba tún ṣe àlékún ju tí a ń kó ṣe lẹ́nu iṣẹ́ tọ́nà kẹ́kẹ́ ṣe òun náà rí ẹ̀sán àlékún ara àǹfààní owó nù ara àǹfààní nù kí olówó fi ní opportunity tí tálákà ní ẹjọ́ ń kírun ẹjọ́ ń dáwẹ̀ ẹjọ́ ń ṣe owó tẹ́yẹ ká ṣe ǹdá tí ọlọ́run fún ọ tí ò ní tó tiẹ̀ tó fi súnmọ́ bá ń bẹ̀ tó bá kò sí fún ẹ̀ torí pé gbogbo tó ń tó ń kalẹ̀ pé ọmọ ọmọ ọmọ ìyàwó ìyàwó ọwọ́ olówó nù tó ní ìlójú rẹ̀ ju owó tiẹ̀ lọ ọwọ́ olówó nù tí ó nífẹ̀ẹ́ sí ju owó tiẹ̀ lọ gẹ́gẹ́ sí wá nù hadith sanan Bukhari àti sunan agman nasai anabi sọ pé sallallahu sara fáwọn sahaba rẹ̀ tó wà ní alaihi majmain ayuna yakunu ma ayuna ma lu ghairihi ahabu ilayhi min malihi ta nínú yín tẹ́ pé dúkìá tí ẹlòmíì ní òun ni ó nífẹ̀ẹ́ sí ju dúkìá tara rẹ̀ gan lọ àwọn sahaba sọ pé rẹ̀ tó wà

مال غير مال غيره ما خلف ومال ومال أحدكم ما قدم ṣùgbọ́n owó tí ń dúkìá tí wọ́n ń dáadáa tó láti ṣe ní ayé tẹ́pẹ́ màdàlẹ̀ bá lọ́dọ̀ lọ inú rẹ̀ náà kíká ká fún ẹni aláàrẹ̀ nítorí ṣínú ẹni tí ò ní tẹ́fì jẹsàrí gan ká fún nítorí jẹsàrí tábàlẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ tó sọ fi parí tó fi parí ọdún oṣù ọdá bẹ́ẹ̀ irú ẹni tí bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ nínú ààwẹ̀ àgbàtí èsì nínú ààwẹ̀ òun tọ̀hún òun ni dúkìá tó ní ó nífẹ̀ẹ́ sí dúkìá ẹlòmíì lọ torí pé ní tó wulẹ̀ sílẹ̀ máa owó tí ó máa rántí nu ọmọ tí rántí ẹ tó fi dúkìá lẹ̀ fún kátó lọ pé ní tí èso pé ọ̀nà ayé ló fi lẹ́tọ̀ sógun rẹ̀ tẹ́lẹ̀ tún rántí ẹ yóò rántí ẹ̀ àwọn náà máa kọ́ sí bẹ́bẹ́ kò sí bẹ́bẹ́ kò sí nǹkan ká kọ́dọ̀ ọlẹ̀ lẹ́ṣẹ̀ lórí ẹ̀ anábì ah, sọ pé àwọn alábì sọ lẹ́yìn yáde ọlá yáde ọlá inú tí ọmọ lọ bọ́kù tó bá kú òun ni ọmọ dáadáa tó filẹ̀ tí ó máa ṣe kí tí ó máa ṣàdúrà fún anábì sọ pé tí ọ̀rẹ́ ń ti àrùn láti máa ṣàdúrà fún sí ọ̀lẹ́ni ọ̀lẹ́ni tó Ah. ọlọ́run bá bàtà bá mi sáàdì jẹ́nà bá mi máa mi sáàdì jẹ́nà ọlọ́run ẹ kùdàkùdà tí bàbá mi ṣe tí màmá mi ṣe fọdẹ́ ẹ̀jì wọn ṣé wọ́n tún ní ìdíkà máa rẹ́ǹtà àwọn èèyàn ni Quran ka Quran ka Quran ka Quran kọ kàtán kọ wá fi jí rẹ bẹ sọ́dọ̀ ọlọ́run ọba kọ kà látòkè délẹ̀ kọ parí ẹ̀ kọ wá ní ládá tí àkọ́ sọ pé mo fi Quran ipe bá mi kẹ́ ọ̀nà ọ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ nínú dáadáa tí wọ́n ti ń sàkàsọ ni bọ́ọ̀ bá lè kàtà nípa bá lè kàńdà sùn lákàtà ẹ̀sẹ̀ṣẹ̀ náà oṣù yìí inú tí oṣù yìí ọtọ́ inú tí nìyẹn oríṣiríṣi dáadáa oríṣiríṣi dáadáa oríṣiríṣi dáadáa ká máa ṣe ká máa tọ́ọ̀ṣẹ̀ káàkiri ká máa sọ pé ọkọ̀ máa fẹ́ ṣe kan nígbà tá a bá ti eh alhamdulillah yahdina wa yushiduna alhamdulillah Allahu akbar ọlọ́run ọba ọba alẹ́kọ́lá inan òun ló fọ́nà máa wà alhamdulillah yahdina wa yushiduna alhamdulillah dhil khayrati yudinina ah ọpẹ́ ní ọlọ́run ọba tó pín sàmà náà wà ń tọ́ asọ́nà lọ́sibí dáadáa lọ́sibí káṣí dáadáa kátẹ́ tó ọlọ́run ọba alhamdulillah dhil khayrati yudinina ọpẹ́ ní fọ́lọ́wọ́n bá ti ń súnmọ́ wá àti ṣe dáadáa kama imma sumna ma'a kama imma sumna ma'an fi al-awani as-salifa wa fi as-sinin al-madiya wa qad ghayyathum at-turab anna ay ma yen tó jẹ́ pé ajo da na to to na to síwájú pé ó ti deni le lónìí ó ti wà nu le والله ما من أحد من أولئك أي من الموتى إلا ويتمنى لو رجع إلى لو رجع إلى الدنيا وصلى ركعتين أو فطر صائما لزاد به قربة من ربه ولا ولا ولا, ولا نال به أجرا عظيما عند ربه لكن هيهات هيهات إذ إنهم مقصوصون عن العمل الله أكبر الله أكبر الله ọba balẹ̀kẹ́ ọlá ó jẹ́ ká mọ̀ yìí pé àwọn tí a ti ṣíwájú wa tí a ti fi kó sàgbàwà yìí ó ń kálùkù wọn máa tàmá yọ máa tàmá wípé ah, à kọ̀bá máa ṣe kọ̀bá máa dà kó wọn padà wà láyé kó wọn rákìá méjì lásán kó wọn yàn fọlọ́run ọba tí wọ́n sọ pé ká kédò táwọn lè kédò ha náfìlà lọ́tọ̀ àlẹ́ náfìlà lóru tí wọ́n ní ká kí tààrọ̀ rí ìtẹ́pẹ́ àdúlẹ́kì ah, káàkiri hajjútà nílẹ̀ kí alákọ̀ṣọ́ akọ́ṣọ́ àndẹ̀ o àdíkọ̀ wọn wá fún ẹnìkan aláàrẹ̀ kan lásán kó wọn wá fún ní ìṣinú ìṣinú tó lè pé ah wọn kálukọ̀ ní àwọn tàmánà ẹ̀sùn dán kọ̀ pásírò kọ̀ pásírò sùhánà lẹ́làrin sùhánà torí ẹni tó bá ti kí ni tó bá ti kú kò tó padà wáyé ná ẹni tó bá ti kú kò tó padà wáyé ná ẹni tó bá ti kú kò tó padà wáyé ná alqabru awwal ma awwal manazil al sàárè tí wọ́n gbọ́n kálukú tó bá ti kú òun ní step àkọ́kọ́ náà step tí wọ́n kálukú wọ́n gùn kó tó wà lọ́lẹ́ parí àti ibi àdìjọ́nà àbínà kọ́nà kọjá kí kọ́sọ̀ àbí sàárè àti ibi fìtínà rẹ̀ kọ́nà kọ́sọ̀ parí ọ̀rọ̀ wa sí ibi àdìjọ́nà àlùfẹ́dọ́sà náà àdìjọ́nà láì lọ́wọ́ náà láì ní di àrà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn kálukú ní àmà tàmá náà ní àmà ní àmà kàn bẹ́ẹ̀ wọn kálukú ní àmà tó lọ́nà sọ pé láàkàrà fi kàfẹ́rí mẹ́nà jẹ́wà ilẹ̀ àmàrà bí sọ́rọ̀ kàtún àmàrà fínà wà sáà bẹ́ẹ̀ náà àmà yẹ fàdàrà kàtàrà àmàdúrà ti láìka sọ́fà náà tíṣe àjọrán àríma kò sáyè rẹ̀ fún ọmọ èmi pẹ̀lú tí a tọ́lọ̀ wá sẹ́bí wọ̀nyí àní kankan mẹ́ta ṣe fọ́lọ́n ọba àwọn tó wọ́n dẹ́ṣẹ̀ ṣe fọ́lọ́n ọba táwọn dẹ́ṣẹ̀ ṣe ọlọ́n ọba táwọn òṣè ń bẹ̀ àbí a ní dáadáa káwá múra sílẹ̀ dọjọ́ náà pẹ̀lú kankan pọ̀ dáadáa ní oṣù yìí tàbá tí pọ̀ dáadáa ní oṣù tàbá sí torítọ́ ọba pẹ̀lú ọgọ́lọ́wọ́ àmì sílẹ̀ نستديم هذا الخيرات التي تعودناها تعودنا فعلها في هذا الشهر الكريم تريكو يقول تباشي تباتي تباسا بانوشي تباشي تلتنا نستديمها láti máa bá lọ́nà lọ́nà ọlọ́run àfítà bá ṣe tọrọ náà lókù àfítà bá ṣe tọrọ náà lókù ẹni tí a bá ṣe tó bá ti súyàn kí ti tọrọ náà bá lópin ìgbà tí ọlọ́run bá sì fún yàn lágbára láti máa ṣe nǹkan yẹn o tí ò gba agbára lọ́wọ́ yàn láti máa ṣe nǹkan yẹn mọ́ wọ́n mi sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha la yukallifu Allahu nafsan illa ma ataha tọ́lá bá ti dájọ́ lọ́wọ́ yàn gbogbo tí a bá ṣe dáadáa tó a fi jọba fi pátì kọ́ńtàn fàlìyàrájì nafsa fàlìyàrájì nafsa kọ́ńtàn ó ṣèṣirò rẹ̀ kó wọn ti ń ṣíṣẹ́ tí ń ṣe ṣe rí yá hálùrọ̀ á fi á fi ámàlìhì fi máa yọ kọ̀dímù mínà tán á ti wà kọ̀yọ́t ṣé dáadáa tí ń ṣe wọn àti tẹ̀lẹ̀tọ́lọ́n tẹ̀lẹ̀tọ́lọ́n àbá ṣé tọ́lọ́n àbá àbí ṣe kárí ni àwọn yàtọ̀ sí dòbí rálì kà súnmọ́ á àbí mẹ́kàn yẹn sọ pé kájọ́ mi kájọ́ mi kájọ́ mi tó bá ti jẹ́ bẹ́ẹ̀ dáadáa yẹn lọ gbére ogun tó bá ti rí bẹ́ẹ̀ kì í sí dáadáa kì í lọ gbére tí ó gbọ́n tí yẹn ti lágbára torí pé lọ́kànnà ọ̀dọ́dọ́ sọ pé eh, سابق إلى الخير إذ ما كنت مقتدرا ولست في كل يوم أنت مقداما gbogbo ọ̀dà tó bá ti lágbà àti ṣe dáadáa máa sọlápá ti tàti ṣe é máa sọlápá ti tàti ṣe ó ọlọ́run sọ pé ọ̀sẹ̀ àríwá ìlà àmàkọ́ tí mi rọ́ bí kùmọ̀ jẹ́ nẹ̀sán adùn àti sàmà wà tó láti rẹ̀ dẹ́t lẹ́lmọ̀tàkì aláhàpọ̀ ká sọlápá ti tàti ṣe máa ṣe dáadáa ti ṣe torí ọmọ bọ́yọ̀ ní lágbà ti ṣe mọ́ ṣùgbọ́n tó bá ti lágbà ti ṣe tó bá ti ń ṣe òun gbà tó bá lágbà ti ṣe mọ́ tó ẹ̀kọ́ ọlọ́run ọba ní òfin lágbà mọ́ ọlọ́run bá máa kọ́ ládàá rẹ̀ fún ẹ̀ ọlọ́run máa kọ́ ládàá rẹ̀ fún ẹ̀ ló jẹ́ pé tó bá dàgbà lórí lórí tí ń ṣe tọ́lọ́run ọba ìyẹn náfìlà lóru níbàámu sunna ní mahama sọ̀rọ̀ ẹni tó lówó tí ń ṣe sádàkọ̀ torí tọ́lọ́run ọba tí ń ṣe dára sí yàn tí ń ṣe dáadáa sáwọn ọmọ àwọn ọmọ tí ń ṣe tọ́jú ha quran àwọn ọmọ tí ń ha sunna ní mahama sọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n lọ skul náà ọmọ mùsùlùmí tí òrò project san tí òrò skul san tẹ́kù bí ń ṣe nù ń ṣe dáadáa sáwọn ọdún kan ń ṣe dáadáa sí àwọn ọ̀pọ̀ ń ṣe dáadáa sáwọn tí ò ní ẹni tó bùkátà tó rí tọ́lọ́wọ́ bá tí ò wá sínú àbí kò sí tó bẹ̀rù wàláhì ọlọ́wọ́ bá bá náà ṣe fi yé wa pé ọlọ́wọ́ bá sì máa kọ́ ládàá fún tọ́mọ̀ sí tọ́lọ́ pé tòótọ́ náà ní fi ṣe tẹ́lẹ̀ ànábì sọ pé man má rẹ̀ dán àwùsá fara kó ti bá máa kàn ní amalu sahihan muqima ọjọ́ ike yẹn tí bá ń travel tó bá travel tó yẹ pé ó travel ní òfin kí àwọn àwọn afi tẹ́ ẹ̀ máa ń kí níbi ìrún mọ́ nígbà a bá ṣe lọ́bi jẹ́ pé subhanallah tí oṣù ibá ti wọlé tálẹ̀jù ibá ti dé tí ń gẹ́ ẹṣù ramadan yìí olùkọ́kọ́ àmà kòkàrà dọ̀dọ̀ lọ́wọ́ bá pé yá bá rí alkhair gbogbo ẹni tí wọ́n dára àti ṣe o aqbil mamura àti mamura àti máṣe dáadáa sọ wọ̀yá bá rí ashar gbogbo ẹni tí wọ́n àti ṣàbúrú ọfẹ́ ṣe sì náà ọfẹ́ mutí ṣe bẹ̀ tí ọba sí tíríkì oníṣìyàn ń bẹ̀ lọ́sàn ọdún lálẹ́ ẹni tí ó bá tún mú un ọtún náà kọ́ ṣọ́ra bẹ́ ní túmọ̀ sí pé Allahu Akbar mùsùlùmí lọ́pọ̀ nínú àwọn iṣẹ́ tí wọ́n ń náà ṣẹ́gun yìí ah, ọlọ́nkọ́rọ̀ ọlọ́kàn ọlọ́nkọ́ṣẹ́ ànúmọ́ ọlọ́nkọ́rọ̀ ọlọ́kọ́ṣẹ́ ànúmọ́ ọlọ́nkọ́ṣẹ́ ànúmọ́ mi ní òdodo ọlọ́nkọ́ṣẹ́ ànúmọ́ mi ní òdodo ọlọ́nkọ́ṣẹ́ ànúmọ́ mi ní òdodo kọ́lọ́nkọ́ jẹ́ ká kó nímọ̀ mi ní òdodo kọ́lọ́nkọ́ jẹ́ ká ṣẹ̀ nímọ̀ sí ní òdodo kọ́lọ́nkọ́ jẹ́ ìbáṣà àkùnmọ̀lá àjẹ́nà fàṣẹ àṣọ́lù kìrìtọ́sẹ̀ àlà tá a bá ti ń bẹ̀rẹ̀ àjẹ́nà bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ bá ká bẹ̀rẹ̀ pé kọ́run náà bá kọ́ fi wá sí kọ́lọ́wọ́ bá kọ́ fi wá sí àlùfẹ̀dọ́sẹ̀ àlà àjẹ́nà ṣùgbọ́n àdúrà lásán ò tó àdúrà lásán ò tó iṣẹ́ ọ̀tọ̀ ni iṣẹ́ ọ̀tọ̀ ibi tí sọ́wọ́n ti wá bẹ̀rẹ̀ kákìdá wa ọ̀dà kákìdá tó bá ti sí àkìdá tán níbi gbé wa nǹkan tó jẹ́ bọ nǹkan tó jẹ́ bọ ká jìnà sí ẹsẹ̀ bọ tẹ́ kálukú tó ẹpẹ bọ ẹbọ ni kọ́ máa bọ́gí kọ́ máa bọ ìpẹ́ kọ́ máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa sin kíní kọ́ máa màálù kìí sin ẹnìkan lẹ́bọ ẹbọ wà ní kẹ́kẹ́ kan pàǹkan nípa ọmọlọ́run ọba ọjọ́ ṣẹ́fù kan ni ọjọ́ mọ̀kọ́dámù kan ni ọjọ́ fà kan ni ọjọ́ lọ́lá kan ni ọjọ́ olówó kan ni so kan máa fún lẹ́tọ̀ ọlọ́run ọba ọmọ pé báyá ní tọ́lọ́run ọba ṣe òun náà ó lè ṣe bí pé ìpààyàn ìjìyàn kò sóńtàn ó ti ṣẹbọ nìyẹn bẹ́ẹ̀ náà ni pẹ́kọ́ àwọn pẹ́tọ̀ bọ́yá olùfẹ́ olóòsọ́dẹ̀ olówó olóòsọ́dẹ̀ olóṣèkò tó ń wá olóòlórí ọlọ́dẹ́kọ̀ àwọn olóṣèlú tí wọ́n kán wà very careful gbogbo tí a ń sáré káàkiri ọjọ́ ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọba so kò sẹ́ni tó lè fún yín nípò tẹ́ ń wá ọlọ́run ọba nìkan tó náà bàbá fún ẹ ọwọ́ ṣe ra rẹ lásán àti ọlọ́run tó yẹ kó lọ ọkàn yàrá ẹkọ ní islam ó ti ẹkọ ń sọ pé mùsùlùmí yẹn ó tún nírí tó ń wá bàbá sì rí náà ẹ̀dẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ọba fún ẹ. so bẹ́ẹ̀ náà jẹ́ ni pé kájínà ṣẹbọ mùsùlùmí ń ṣẹbọ látara pé ìtàfin jọ́sìn ọlọ́run ọba yóò máa fún èèyàn yóò máa ti jọ́sìn fún ẹ̀dẹ̀ ẹ̀gbẹ́ wọ́n máa fi jẹ́ sílẹ̀ fáwọn ẹ̀dẹ́ ẹ̀dẹ́ àlìjànú àwọn tí wọ́n lá àlìjànú agreement níbẹ̀ láàrin àtàlìjànú agreement ni secret ni sẹ́nì kan gba àwọn yọ́ ní security pé kẹ́kí security ọ̀kan wá kí wọn lẹ́yìn ọlọ́run kọ́nà máa fún lówó kọ́nà máa fún lówó agreement níbẹ̀ láàrin ni pé ọyá wá ṣe báyìí wà lọ́bàá ẹ̀ ń sọ pé kọlọ̀ lè kó wá òṣìṣẹ́ owó òṣèré ọ̀gẹ̀ òní company ní kíníkà ó sì ń náwó bí agreement mẹ́lá àwọn àtàbí ẹnu kọ́ máa jalè fún orí tí wọ́n ń jalè fún tí kí ní ọ̀hún náà nìkan tí ń gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ètò ìsọpẹ́ tó bá wù báyìí kó ní kẹ́ni kọ́ ṣubú kọ́nà kọ́ ṣọ́wọ́n kọ́ ṣàkọ́ fẹ́ wa ó ti rán àlejànú sí àwọn àlejànú kìí ṣe pé gbogbo ọdí bákan náà ẹni dáadáa ń bẹnu wọn bẹ́ẹ̀ ni dáadáa sí ń bẹnu àwa èèyàn ẹni bú ń bẹnu abẹ́ ni bú sí ń bẹnu tiwa bí kẹfẹ́ sí ń bẹnu wa ń bẹnu tiwa bí sí ń bẹnu wa bẹnu tiwa náà bí pọ̀kí sí ń bẹnu kòkó mùsùlùmí bí sí ń bẹnu wa bẹnu tiwa náà kò sẹ́lẹ̀ tán tí ó di sẹ́kítẹ́ báwọn tí wọ́n máa ránṣẹ́ àtẹ́ntọ́jẹ́ kèfèrí àtẹ́ntọ́jẹ́ kò kí mùsùlùmí bó ṣe wà náà rẹ̀ dáná so that yóò tún á ní agreement agreement ẹni pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ń gbà lọ́dọ̀ ọmọ ènìyàn ó náà ni pé wọ́n fi gba ẹ̀sìn tí wọ́n bá ti gba ẹ̀sìn wọ́n ti kọ́ máa ṣẹlọ́ ọba so ká ṣọ́ra fún odò kan yẹn tí wọ́n máa pẹ́ báyá mẹ́rẹ́kù mẹ́rẹ́kù la yẹn máa kàkiri èyíkí tí mẹ́rẹ́kù bá ṣe lọ́wọ́ ẹnu tẹ́ ń pè lẹ́nu ọdún tí àwọn yẹn ń pè lẹ́nu ọlọ́run ọba ẹ wo ẹ̀ tí ń ṣe sọ́rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ anábì Muhammad sallallahu tó bá ṣe dédé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fàdák so a jẹ́ pé so karama lọ jẹun ṣùgbọ́n àmọ́ pé karama láyò tí hajj àbí àwọn fi kíkà àwọn fi challenge ní máa ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀rọ ọlọ́ba mi lérò ṣọ́ láti pé ìwọ̀n ti ẹ̀ràn kan ẹ̀ so that ṣùgbọ́n tó bá jẹ́ pé tó bá ṣe báyìí tó bá ṣe kíní karama so karama máa fura symptom bẹ́ẹ̀ náà ni àbí ti ń ṣe ọlọ́tọ̀ sọ́rọ̀ ọlọ́run ọba àrípé kọ̀wárí pẹ̀lú zina kọ̀wárí kọ́ ní ìṣẹ̀lá kọ́wá pẹ̀lú àwọn obìnrin kọ́ ní kálíwà kọ́ ní ọdẹ kọjẹ́wọ́ lọ́wọ́ kọ́ sí kọ́ yáwó ká má sama káàrin má lè béèrè kí wọ́n ní àfáà ni àfáà sí yáwó ká má lè sama sábà máa ń jẹ haramu ni ah kí wọ́n jọ pàlàpọ̀ pẹ̀lú àwọn akẹ́rọ máa bà wọn kábà máa gbà láwọn èèyàn ẹ ni kì í sọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ṣù ni sọ́dọ̀ tí wọ́n ń lò yẹn táwọn yẹn ń lò yẹn ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti ń sọ wọ́n dìdàkudà torí pé ó ń kálùkù wọn lọ́wọ́ sí ìjọkọjọ́ lọ́jà kìyàmà àwọn tí wọ́n lọ àwọn àjànú ogúnnú àwọn àjànú yẹn àtàwọn tí wọ́n lọ́wọ́ àwọn èèyàn wọ́n jọ pàápàá ni ọ̀yọ́ máa ṣọ́rọ̀ jàmíà yá máa ṣọ́rọ̀ dínà kọlùsá fún mẹ́rin ẹ̀ǹsì وقال أوليهم من الجنس ربنا استطاع عبدنا ببعض وقد أبلغنا أجل بعد أجلت لنا قال نعم وصاكم خالدنا فيها لما أشاء إلا ما الله أكبر الله أكبر أجلت لنا وقوة وقوة وجدت لنا وقوة وقوة سبحان الله العظيم tó yẹ pé wọ́n máa ní ẹtì dàmà àyà púpọ̀ ẹ̀yìn àjẹ́ ní ẹtì tìtì náà dàmà púpọ̀ àwọn èèyàn náà máa sọ pé àà ẹ̀wọ̀ ọlọ́run ọba àwọn jọ lóra àwọn ni bí wọ́n ṣe bí wọ́n ṣe gbẹ̀sán lọ́wọ́ àwọn àbí wọ́n ṣe sọ wọn dípò kí bẹ́ẹ̀ làwọn náà lò wọ́n èyí táwọn ní kọ́lọ̀ lẹ́sẹ̀ bá kọ́lọ̀ tẹ́nì kan létí ilé àwọn jọ ni ní tí lọ́wọ́ ọba kọ́nà kọ́ṣọ́ wa bẹ́ẹ̀ sí ìyẹn wà ní kàrọ́ọ̀mà sí hírò nìyẹn ló fi jẹ́ pé alimami shafi'i wa alimami al-Layth àwọn méjèèjì gbé dọ́bẹ̀t àti qaida kalẹ̀ principle kan kalẹ̀ pé n tẹ́ fi mọ̀ pé èyíkè ìmẹ̀rẹ̀ kò tọ́ba sí lọ́dẹ̀ nìkan tí tẹ́ tẹ́ lọ́dẹ̀ níbọ̀dẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ gbé yẹ̀wò sọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ níbi sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ti bá mi tó ṣẹlẹ̀ karama ni karama challenge náà ẹ bá ṣe yìí so ṣùgbọ́n tí ọba ti ta tó bá ti pé iṣẹ́ tí ń ṣe tó ń sọ ó yàtọ̀ sọ̀rọ̀ ọlọ́run ọ̀nà àdéhùn máa sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ti kẹ́mà pé ìdáni kẹsìmọ̀ pé tó ṣẹlẹ̀ ọ̀tọ́nà ni ó ṣẹlẹ̀ ọlọ́run fi ń dẹ́mú ni torí kí èèyàn ṣe nǹkan kọ́ jẹ́ kése pé ó túnmọ̀ sí nǹkan yẹn dá àdánwò ni fìtínà ni ìjọba bá sì ní kò ní jẹ́ kò kú ní jẹ́ ìjọba bá ní kọ́ jẹ́ fìtínà ni. sanad sadiri juhun min haisu láyé alamu wa amri lahum inna kaidi matin zarni wal mukazzibina uli ni'mati wa mahilum qalila inna allaha la yumli lil zalimi hatta idha akhadahu lam yuflit àwọn àyàtì ahadith ni إذا رأيت رجلا يطير وفوق ماء البحر قد يسير ولم يقف عند حدود الشرع فإنه مستدد عبده wọ́n ní tọba ti lé kéèkì tí bá ń ṣe mílòkù ó rìn lórí omi àbí ó ń pòdó rafẹ́fẹ́ mọ́jọ̀jọ́ ẹ lójú kí lọ́rọ̀ rẹ̀ kí ní iṣẹ́ rẹ̀ sọ́gbọ́dọ̀ náà bá mú nígbà wọ́n bá ń kíjà máa wọn ò rí bàbá mọ́sáfírí wọ́n lọ́wọ́ ànábì tọ́lá ń ṣe ní ọ̀gá ni ọlọ́run kò pa jàmá jẹ kọ́dà máa tọ́lá ànábì Muhammad sọ̀sọ̀rọ̀ tó tún ní excuse ànábì náà lè kí jàmá ó tún lọ tún ṣubú lẹ́ẹ̀mí ẹ̀ta tó dákú. wọ́n wá ń dó ọwá sọ pé wọlé ìní ọ ń dó ọwá sí wípé àbọ̀ ọ̀sẹ̀ kálúwà wọ́n ń dẹ́tọ̀ ọ̀rọ̀ wọ́n jẹ́jẹ́ jáde. so Allah Akbar ṣé wàlíì wàlíì kan máa ṣe bẹ́ẹ̀ wàlíì ọlọ́run àbá kan ṣe bẹ́ẹ̀ so ọdún tó bá ti wáyàtọ̀ síbẹ̀ kẹ́mà pé tí bá ń ṣe ní mẹ́rìkù ẹ̀jẹ̀ ni lọ́dọ̀ ọlọ́run àbá ti bá ń jẹ́ ìdánsìn أنا بقشان من قلنا إلى صلاتكم يرحمكم الله